بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتزوج العقيدة الواسطية آيتي آه، عن صفر والله مني يسيسي أهل السنة والجماعة lórí wípé irun tọ́lọ́wọ́n ọba bá fi ròyìn ara rẹ̀ bàbá nàbí sọlá àlẹ́sọ́lám tó bá fi ròyìn ọlọ́run òun náà làwọn náà fi ròyìn rẹ̀ wọ́n ń sọ nípa àwọn ayat èyí tí Allah tabaraka wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ wọ́n ti sọ. قال يسبي وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو قال يسبي في المفاتيح الغيب عمار تقفواني قال يسبي لقمان لن إن شاء الله تعالى نواصل في قراءة الآيات التي فيها صفات الله عز وجل وقوله تعالى وما تحمل وما تحمل من أنف ولا تعدو إلا بعلمه في الدفاع القرآن كان طبعا على الإمام لا عفوا القرآن وقوله تعالى وما تحمل من أنثى ولا ọmọ tí ń bí yẹn obìnrin yẹn lóyún ní obìnrin yẹn bímọ ẹ lábẹ àìmẹ àti pẹ̀lú mọ Ọlọ́run wọn fi sọ pé ìjọ tí yẹn fẹ́yàwó lọmọ mọ ń jọ tí ò bímọ kò sọdọ akẹtọ mọ ìyàtọ̀ gbọ́dọ̀ wọ agbádá táwọn bàbá wa máa ń wọ níjọ nìyẹn wọ́n á jáde lẹ́yìn iṣẹ́ kí wọ́n níbo nílọ àwọn fẹ́ lọ fún ìyàwó òun lóyún ìbejì ni báwo ló ṣe mọ̀ pé yóò lóyún ló fi já sí pé àrùkà ti kà fún wa pé mọ́là kò kán bí ibi wà sọ́ba dẹ́dà iṣẹ́ tọ́lọ́run gbé fóun tiẹ̀ tí yẹn bá ti yọ àtọ̀ sí ìyàwó rẹ̀ lára báyìí àwọn náà di ọlọ́run ọba dẹ́dà fẹ́ẹ̀dà ni fẹ́ẹ̀dà ni àtọ̀tọ̀ sọ̀kalẹ̀ ṣé akọ́ni ni sọ́ọ́ fi hàn yí pé lílóyún obìnrin kọ̀sẹ̀yìn ọba dẹ́dà ẹlòmíì ni wọ́n dẹ̀ ṣe gbogbo àyẹ̀wò fún báyìí títóbi fọlọ́wọn bá sùhánù wọ́n lọkùnrin pé obìnrin pé kò sí nǹkan tí máa ń dènà àìrọ́ ọmọ bí kankan lára àwọn méjèèjì wọn sì ní lóyún lébi kí wọ́n bímọ àbí kí wọ́n àwọn ọba adéla kó sì dá wọn tó fọdún pípẹ́ dáadáa sọ̀rọ̀ pé obìnrin ò ní lóyún lábo tí máa ń lóyún yẹn kò sì ní bí illa bi'ilmi àfi pẹ̀lú màá Allah tabaraka wa وقوله لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أنا كلمة مراجع في الله تبارك وتعالى قدير على كل شيء عدالي سين لوري أمبوبو àti pọ́lọ́wọ́n ọba táwọn yẹn kọ́dé àhàtà bí kò lè ṣe àìlmá ó ti fi mọ́ rẹ̀ yíká gbogbo nǹkan láyé pé mo ní àwọn òsínú àwọn tí ń sọ pé amúrò ọ̀nà ìpè ọlọ́run mọ nǹkan jùmọ̀lá ẹ̀ta ńlá tẹ̀síra àwọn òsínú ara wọn àwọn ẹni tí wọ́n rí bẹ́yẹn àwọn ni àwọn kọ̀dàríyà tó mú wọn ti rìn nígbà táwọn sàdéwà láyé òfin ju seventy years lọ sí tọ́ àwọn àgbákò kọ̀dàríyà yẹn ti hàn àtẹ̀lé àwọn kàwárí jù ṣáájú wọn lórí àkọ́kọ́ fírkọ̀ àpákò tó ọkọ̀ yọjú ní Islam kàwárí jù lásìkò ìṣèjọba Ali ibn Abi Talib nínú àwọn àdáwò mi tó tún yọjú àwọn kọ̀dà nìyà gbogbo àwọn àyà yìí orí bákan lọ́dọ̀ wọn ìjọ anàlọ́hà fàdé àhàtàbí kò lè ṣe ìlmá ṣé ọ̀kadà tí wọ́n ń ṣáàjì náà sọ́lá ń mọ̀ ọ́n pẹ̀lú àyà yìí lọ́dọ̀ tiwa ọlọ́run ní ẹyí ka ohunkóhun kódà jùmọ̀lá tán ọ̀dà síra sọ́tò tọ́lák ayà ẹlẹ́kejìlá. wọ́n dáadáa ju aláhùn arọ́zà àwọn ló máa ń pèsè fún mi ah, àwọn máa ń pèsè fún mi ń pèsè fẹ́ yẹ arọ́zà kò ní ẹ̀rí kọ́ wá ní sí gọ́tún mi sí àgbélùmọ̀ bàlágọ́ ló pèsè fún ni ni tó àwọn èèyàn náà lè láwọn fẹ́ máa fún yẹn jẹ àwọn fẹ́ máa fún yẹn mọ́ ṣùgbọ́n jọ́ mi wọ́n lè ní àwọn ọ̀rọ̀ bẹ́ra wọ́n lè lè fowó lẹ̀ wọ́n bá dẹ́dà kì ṣe pa nígbà tí wọ́n bá mọ̀ sí ọjẹ́ lòun àṣìlà àṣìjèrè ní ìlà àti tí ò jèrè tí ọ̀là ń lọ wèrè iṣẹ́ òní wèrè ń ṣe yóò lè jẹun kí ló tó sùn àbí ta lọ ibi iṣẹ́ wo iṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni wèrè lọ ó ti lọ rú pọ́npọ́n yóò sì jẹun báyìí kí ló fi sùn ọ̀rọ̀ záàkù lọ́lọ́run olùpèsè lóòlù kó wá ti mọ̀tíìn tí agbára rẹ̀ wá tún yí ọ̀sẹ́ni tó lè kápá ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run ní kápá ohun gbogbo sọ́tò tàbí yá sáyà fifty eight. ليس كمثله شيء وهو السميع البصير نعم كما هاي جمع بين النفي والإثبات بس نفي يسمى بين لك إثبات يسمى الله تبارك وتعالى نفى نفسه عن التمثيل والتشبيه الله سبحانه وتعالى ọ̀sọ̀ọ̀sẹ̀ ó lé kínní tẹ̀síbíhù àfijọ́ mọ̀tàmùsílù àti àpèjúwe ó lè jìnnà kó lọ́dọ̀ lásán pé sífà mọ̀fí àǹdẹ fọlọ́run ọ̀sífàtò òbò tí ànàbẹ̀. sọ nínú ìròyìn tó bá dẹ̀dà tó lé dànù kó lọ́dọ̀ ara rẹ̀ ọkùnrin yẹn náà ni ẹ kẹ̀sì ti bí báyìí amadu náà yóò tì báyìí yóò tì báyìí náà lọ́sẹ̀ àwọn ẹ̀ tó kò sí ohun tó dàbí rẹ̀ ọmọ ẹgbẹ́ ọlọ́run ọba ga ju tàṣíbí wà àti tàmífẹ́lì lọ bákan náà wà hùwà sẹ́mi ọ̀nìbàṣẹ́ lẹ́ẹ̀kan náà olùgbọ́ni ohun gbogbo ìbáṣẹ́ ìròtún ni olórí òǹkọ̀ọ̀hún àtẹ̀mí olùgbọ́ ohun gbogbo àwọn ọ̀fọ̀ ọba tí máa ń gbọ́ ọ̀rọ̀ bò sọ̀rọ̀ nìkan lọ́lọ́run gbọ́ gbogbo nǹkan tí èèyàn máa ń gbọ́ pátá gbogbo ohun tí wọ́n máa ń gbọ́ pátá táwọn èèyàn lè gbọ́ lọ́lọ́run gbọ́. Hmm, bákan náà bàṣírù tó irú àwa ní ìsinmi táwọn ọba rí tó bá wà tó wà ń ta ni àti ohun tí wọ́n bá mú microscope wọ́n bá fi wọ́n fi rí pé àti níyàn nìyí èyí tó tún ní ní ju ohun tí microscope lè rí lọ ńkọ́ ibi ẹ̀bátá ọlọ́run ọba dẹ́dà rí sọ́ọ̀tù ṣòro ayà kọkànlá. وقالوا إن الله نعم ما يعظكم به. آه لا لا لا لا من دلا واسي تنسي أصلا ما سوى سي فويا. يا inna Allaha kana sami'an basira. ahan sami'an basira ni olùgbọ́ ohunkóhun ni olùrí ohunkóhun sọ́tún ní sáyà fifty eight. ọ̀kọ́rọ̀ ولولا إذا دخلت إذا دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله. ń tó bá ṣe fún ìgbà tó wọnú ọgbà oko ẹ̀yàn èyí tó wà tètè jẹ tọ́jọ́ ń pè ìfọ̀rọ̀jú bí tó rọrọ̀ wọn ni a àwọn ò lè tò sí mọ́ ọkọ̀ òun ṣe dáyà má fi bẹ́ẹ̀ fi tọ́lọ́hún sí wọn ni máa ọ̀rọ̀ fi tọ́lọ́hún sí kọ́ àìpẹ́ nù gbàtọ́ yà mí ẹnu fọ́gbẹ́ nìkan ó ti ké sánáwí o wọn á gbé bọ́wọ̀ sí ibà olórí kọ́ra àkídà ẹ̀ àfikà yà mójútó kò sáǹfààní bíi mímọ̀ tí ọ̀gá sí àfidà gbẹ̀rẹ̀ wa wọ́n wá ní omi omi tí ń tún jáde mọ́ gbọ́dọ̀mí ti fi jáde bí báyìí náà rí torí pé ń sàpò gbàdúgbò gbogbo sàlẹ̀ yẹn wọ́n dá níjọ́ tí wọ́n sí omi rẹ̀ báyìí omi rẹ̀ sàn bọ́ sí tàwa pátá lọ́hùn tágbára rẹ̀ ń kiri káàkiri ẹ̀ ṣùgbọ́n kò mọ̀ púpọ̀ wà máa ń sọ ní eléyìí ọ̀rí bẹ́ẹ̀. mo ní ọ sọ pé fọlọ́n ìjọ máa balẹ̀ ó ní kò ní ti kásẹ̀ sọ lẹ́nu. mẹ́rin ti lọ pé sanẹ́rì àníkan tó ń kí káàkiri. kò kí ni wọ́n yìí fà ilé yóò tẹ̀ ní ti dáàtì nù. àtọ́ bá rí bákan tọ́lọ́mù bá tún sọ di bá mi nǹkan lórí wa náà di bá mi ni àwùjọ kí náà wípọ̀ lọ́dọ̀ tí wọ́n náà tẹ́lẹ̀ àwọn náà ti doníjọ́ kẹta tó ń fa àyàn lónìí jù. sọ̀rọ̀ já sí pé ọ̀rọ̀ àfíkà yẹn kì í sáwẹ́wà o irú náà lọ́rọ̀ ọkùnrin yìí ìwà ìpín gbà tó wọ náà gba oko rẹ̀ yẹn kó jà máa ṣá àlọ́ tọba igbólóhùn máa ṣá àlọ́ tọ́lọ́run bá fẹ́ ní òrí bó ṣe fẹ́ kó rí láàkó wàtà ìlà bìlà kò ságbára káfí fún àlá lórí fi gbọ́dọ̀ masha Allah bí ẹ bá wí níbi ohun orí tó bá dára bá ṣe fún yàrá ní kò sí tẹ́yìn lórí ẹ̀ àwọn á ní kí lòun ò fi ṣe òun nídìí àrí wọn ni abẹ́lé yìí ní kíni ọ̀ ọ̀ ìka àyà thirty nine. ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد gbogbo ohun dàbí sọ yìí pátá à ń sọ nípa àwọn àìkánù ìmán àbí ká pè ní mọ̀rọ́ tí bùlì ìmán gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń bá ń sọ láti gbà àlẹ́ àìlmú wà lùkọ́lùkù kájọ láti mẹ́nu bá kọ́lùkù bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ kan láti mẹ́nu bá ìmọ̀ṣíà. ببايع المشيئة والإرادة ولو شاء الله سجل المشيئة اللهم بافه وفي يقول لله المشيئة ما قتتلوا ونجا من يعني ما بارا وجاتوا بها ولكن الله يفعل ما يريد أثبت الله سبحانه لنفسه الإرادة أتدبين الله تفعل الله يقول ومن بيرو sọ́tò bá kọ́rọ́ àyà two fifty three. àkọ́wé أحلت لكم بهيمة الألعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. أنا أصلت في بهيمة الأنعام ليراكم معلوف àgùntàn ọlọ́run sí lẹ́tọ̀ fún ẹ إلا ما يتلى عليكم عفيت وقف إنه صارت ما يداني درع هذا طبعا يعني حرمت عليكم الميتة أنا لا يقدر جه ها غير محل الصيد كيف يقول وصلة فنيا وأنتم حرم حال يعني حال إحرامكم لا تقول إحرام ọlọ́run ò sí lẹ́tọ̀ fún yín pé ká ẹ dẹ̀gbẹ́ pẹ̀lú ọ̀pẹ̀rẹ̀ gbẹ́. Hmm. ọ̀rọ̀ ìrádà yẹn lẹ́nu tó fi rìn lẹ̀. àtẹniròyìn mi tó yàrá sífà tó alḥukù. Hmm. dájú àlá yàhùkùn mà yòóyé a máa dájọ́ ohun tó bá fẹ́. sọ́ọ́tù Maida ayé alákọ̀ọ́kọ́. ọ̀kọ́ òlò. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام إرادة يا ناس عند الله ما بيرو خفنا ما ló fi jájú pé tíra àkídà táwọn afáàsúlẹ̀ máa ń kọ ìfọ́nù ní máa ń jẹ́ fáwọn oníbídà àwọn alimọ́tìlá torí tó bá jáyà kan ni wọ́n á yí lọ́rùn ṣùgbọ́n kéèyàn lọ kó ló fi jájú pé Ibn Khuzaymah rahmatulahi alayhi làwọn kọ́ kitabu tawhid tí wọ́n kí wọ́n kọ́ náà fún ní hadith náà fà sunna. so wọ́n á kọ́ àwọn àyàtò sífàtì wà rẹpẹtẹ ọ̀kan náà àwọn ọmọ àtìlá wa ní ah, kìtàbù yìí ṣe kìtàbù tawhid kìtàbù ṣíríkì ni ah, wọ́n ní kí ló dé ó ní ah, tó bá ṣe fáyà kan ní mú wa tó fẹ́ fi fìdí ọ̀rọ̀ múlẹ̀ àwọn wà báwọn ṣe dàlù lẹ̀ ìsúnmọ́ ní káyà kan wá eléyìí ní sísẹ́ ẹ̀bá móríbọ́ níbi àwọn kan ìyẹn ò lè móríbọ́ níbi wọ́n wá ní ọ̀rọ̀ kìláàbù ṣe nìkìlẹ̀ rẹ̀ kìláàbù tàwọn ṣe nìkìlẹ̀ bí ńgbà tí inú bí tọ́lá pátá sọ ewu àtìgbà tó bá dẹ́dà ti ń fọ̀rọ̀ yàrá dà rẹ̀ yẹ fà lùmọ́ yọrí sùkú lóhùn tó yàrá dà kọ́mọ láti fọdùnmọ́ ẹ̀ ń ṣàrà sọ̀dọ̀ àbó lílé islam ọlọ́run bẹ́ẹ̀ sì máa sin káyà gbáyà rẹ̀ fún islam. ẹni tó lóun bá wá róòró àníyòdì ńlá láti sìn lọ́nà tiẹ̀ èyí tí sọ̀bígù lóun ò lè fi nílẹ̀ sọ̀bígù hmm. lásìkò Umar bin Khattab radiyallahu anhu tó ní àá. Ah, yóò lẹ́sí fẹ́ máa sọ pé yahdi man yasha wa yudillu man yasha ṣé máa ń fẹ́ ń sọ sá ẹ lọ́ọ́ fi ìdílé àlọ́ ẹ lọ́ọ́ fi ti Allah ẹ fọlọ́ọ̀ mọ́ bẹ́ẹ̀ ọmọ ọba ni gbọ́n kí ló ń wí ná wọ́n á lù dáadáa tẹ́jẹ́ ń jáde lára wọ́n á ní òun tẹ̀ ti gbàgbé ohun tó ń sọ àti mo fẹ́ kó tún wí ní ọ̀nà ti gbàgbé rẹ̀ ó sì rí i pé káàkiri yẹn tó wà lára rẹ̀ yẹn kò lè ṣàdédé kó pẹ̀lẹ́ gbàtọ́jẹ yẹn ìgbà ni o ní gbà ní àwọn èèyàn gidi mọ́ wọ́n á tún sẹ́ndì ẹ̀ sí lómi o tún á kọ̀ o inú wọn ni wọn rẹ̀ kan níjọ́ tó rẹ̀ bá tó pé ní ẹ tó máa súnmọ́ o kálukú ọ máa yàgò fún tí bá ti ń rí ni o so nípa bí ẹni tọ́lọ̀ máa fẹ́ sìn lọ́nà nìyẹn ìjà àlùsọ́dọ̀ àfọ̀ pẹ́yìn kọ́ ọlọ́run sì gbà yàrá inú tó máa fún pínpín harajan ní funfun tó hágídágídá náà ní harajan yẹn kàánà wà yẹ sọ àjò fi sàmá bẹ́ẹ̀ ni ti ń pọ́n òkè èèyàn lè gún sẹ́mẹ̀ lọ ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ gbìyànjú ara rẹ̀ kí èèyàn máa bọ̀ látẹ̀kùnrin ẹ̀sùn kọ́ wá tọ̀nà bí ìjáde àgbélé ọ̀dọ̀ àwọn afẹ́gbọ̀ ẹ̀mú bẹ́ẹ̀ kọ́ máa tọ̀bẹ̀ bọ̀ kọ́ tọ̀ wá rí bàtọ́ bá fi gùn á kódà ọgbọ́n lọ́hùn tóbi àtìkẹ́tì náà yóò sì máa sìn yẹn gúlégúlé ni bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ń ṣe ẹni tí ọlọ́run ọ̀fẹ́ tí ọ̀rọ̀ Islam rọ̀ ní àyà one twenty five ọlọ́run fi nílẹ̀ fún àṣìfàtú alimahabba ẹsẹ̀ rere o nítorí pé allah yuhibbu al-muhsinin ó nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ ìròyìn ìfẹ́ ọ̀run ilẹ̀ fọlọ́n sọ́tún bá kọ́rọ́ ayé àwọn ninety five wà á kọ́ ní àwọn sọ pé ìfọlẹ́nu gbáà ni <laughs> yòóhìbù kejì tún ni o. Hmm? àìṣèdọ́gba ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tó ń ṣèdọ́gba sọ́tún fún tọ́lọ́tì ayà kẹsàn-án. àwọn tó bá dó dọ́gba fún yín ẹ̀yin náà má ṣòjòrò fún ẹ dó dọ́gba fún wọn. ìròyìn ìfẹ́ náà tún ni o ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn tó ń páyà ọlọ́run sọ́tún tọ́ bá yà kejì. إن الله يحب التوابين ويحب المتطهرين هذا لا جعل الله أن في عن طول نك ولا عن طول ما هو عن ما تطلب صوت بقرة آية شو متى شو شو شو قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله سألي بقول أن بيبل هذه دايرة صفة المحبة نيوم هذه من الله فلان الله سبحانه وتعالى ما نفعه أكاد يا تصيف كتوه ọ̀rẹ́ ànábì sọ fún gbogbo ayé pé tó ayé pé lóòótọ́ lẹ́nu nífẹ̀ẹ́ ọlọ́run èmi ànábì náà tẹ̀lé yóò fi bíbí kò mọ̀ lọ ọlọ́run dẹ̀sùn máa nífẹ̀ẹ́ sọ́tà lè mọ̀ ayé àtàtì wọn. ọlọ́run ní kò ní pa kò ní jì sẹ́yìn bí sọ pé fẹ́ sẹ́rí kò ń bí ẹ̀sìn ọlọ́run kò ní pa kò ní jì ọlọ́run mú àwọn ìjọ kan wá yóò fi bó hùn sífàtúlù ọlọ́run á nífẹ̀ẹ́ àwọn ìjọ àwọn ọ̀dẹ fẹ́ràn ọlọ́run ọba suratul Maida àyà fifty four. وقوله إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. nígbà dájú àlá ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń jà fitafita lójú ọ̀nà rẹ̀ wọ́n ṣe jihad. sọ̀fà ń wọ́n dọ́gba ní títò wọn ẹ̀mí wọn tó dọ́gba gan-an. كأنهم بنيان مرصوص ودابي لتي أنجري فرات العوام صوت صاف آية لك يحب صفة المحبة نعم وقوله وهو الغفور الودود لا لا لا يفنى ذلليه لا فريدني الله على الودود تمام فانا يجينا وقوله بسم الله الرحمن الرحيم وبعد ذلك بيره المؤمن رحمه الله àwọn nǹkan tó ṣe fáwọn èèyàn ní lè jiyàn rẹ̀ lọ́fẹ́ kó wa because tíra àkẹ́jùkọ ni àkẹ́jùkọ tíra ni ọ̀pá ní láàrin àlàńsàrè sí mọ́gárì àfáàtì kan tí ó kọ̀ tán olùgbèlé wọn lọ àwọn nǹkan tó wà kọ ni àfẹ́ ibùdó tí èèyàn alẹ́ rahmatullah ọ̀hà gbogbo Kùránì látòkè délẹ̀ ọ̀hà gbogbo kútùbù síta ọ̀hà Musnad Imam Ahmed ó tún hàn mọ́ záhì gbogbo àwọn àfáàyàn pátá so òun ni ó mú kánẹ̀ wọn láti lè tura lẹ̀ ní wọ́n ṣe ń tura lẹ̀ síbẹ̀ kọ́ èèyàn lásán gẹ́fù kan kò lè kẹ́ jókòó kọ́kàn máa hẹ gbogbo ayé àtàwọn wí láti gbà yóò yíwọ́ sọ sífàtò rahman sábàtà ti lọ àzọwọ̀ jáde ìròyìn ìkẹ́ tó tún ilẹ̀ fọlọ́ ọba adẹ́dà ní bisimilahi rahman rahim ní orúkọ allah allah rahman ọba àjọkáyé àti ọkẹ́ gbogbo èèyàn láyé ń rahman rahman dunia. الرحيم رحيم الآخرة أساكر وكان بالمؤمنين رحيما إنه ضبي ثم يوبات بليس آي ثم نندو دو كما لا بارو آية ينسوة النمل آية تاتي ربنا وسعت كل شيء رحمة وعلما علي ويلي دعوة gbogbo gbogbo يعني ìkẹ́ rẹ̀ gba gbogbo nǹkan láì yẹn yẹn bẹ́ẹ̀ náà eléyìí náà àtúbà ní sọ́tù kọ́ fi àyà kejì. sífàtù rahman ní ẹ̀là àfihàn rìnà ọlọ́run jẹ́ aláàánú jùlọ sáwọn onígbàgbọ́ òdodo. àníkàn ni ó pọ̀ ju gbogbo nǹkan lọ gbogbo nǹkan ló gbà ló fẹ̀ tó sọ́tù àárọ̀ fún one fifty six. ọlọ́run gẹ́gẹ́ fún rẹ̀ náà lọ́kàkọ́ lẹ̀kẹ́ lórí ẹ̀mí ara rẹ̀ òun lò wọ́n sábà ká àwọn èèyàn kìí sẹ́nìkan ló ṣe ń dandan lé lórí o àwa òbí nìsín ọlọ́run ló sí lọ́rùn yẹn láwa lórí pé ká ṣètò ọmọ wa ká tọ́jú ọmọ wa ṣùgbọ́n kò sẹ́ni tó sí lọ́lọ́run lórí fúnlẹ̀ náà ló gbé ilé rẹ̀ ló lọ́kọ́ lórí ara rẹ̀ sọ́ọ̀tún lànà àyà kínní ò fìfì fọ́. aláforíjì lọ́lọ́run olùkẹ́ni sọ́tù yóò nù sùn àwòṣe ọ̀hún. ọlọ́run ló lóore jùlọ ẹni tí máa ń sọ ni wọ́n fi hàn pé ìkẹ́ ọlọ́run àtàwọn èèyàn náà máa sì kẹ́ wọ́n fi ní ìkẹ́ ní ìtàbá pín sí ọ̀ndrẹ́ǹdì ẹ̀yẹ́wòrò kan só lọ́lọ́run fi sí gbogbo ilẹ̀ nínú ẹ̀ náà ní kẹtẹ rí tó ìyá máa ń ṣe fọmọ rẹ̀ yóò fẹ́ wípé kó wù kú ọyá àwọn làjò kọ́ ọmọ kú lọ ẹ̀rì ẹ̀yọ̀ kan yẹn náà là á fi lò ní ọlọ́run ló fi ń kẹ́ni ju gbogbo kẹ́nikẹ́ni lọ gbogbo eléyìí sífàtọ̀ rahman àfihàn ilẹ̀ fọlọ́run وقوله رضي الله عنهم ورضوا عنه صفة الرضا أطول إليه فالله سبحانه يروي يانو ọlọ́run yọ́nú sáwọn àwọn sàhábà àwọn náà sì yọ́nú sí ọ̀tọ́ láwọn sì fún ọ sátúmọ̀ ìdá àwọn nineteen àti àwọn mùsùlùmí òdodo àwọn onígbàgbọ́ ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم. ẹ̀nà bá mọ̀ mọ̀ pa ẹ̀sìn tí wọ́n gbà ní ẹja ní ọmọ ní ọwọ́ tọ́lọ́wọ́n bá fẹ́ wo tọ̀ ìdùnnú ọ̀la. káàlì dá ń fi ha yóò wọ ní ẹja ní ọmọ yẹn tó máa gbére síbẹ̀ tọ́lọ́wọ́n bá wo tọ̀ ìdùnnú ọ̀la. ọdí bẹ́ẹ̀ wọ́n ọdí bá lọ́ọ̀hún aláìhùn sífàtì lọ́kọ́dọ́ sábàtà tẹ̀lé láì àgàwọ̀jáde ìròyìn bínú tó rìnlẹ̀ fọlọ́run ọlọ́run àtúntò bínú sí i wọ́n là á nà wọ́n ti máa ṣépè fún un ìgbẹ́ ìgbéjìnà sí kí ọlọ́run ọlọ́run tó máa ṣe fún ó jìnà sí kí ọlọ́run ní oṣù kìnìṣà ayé àná ti tẹ̀lé ó fi hàn pé àṣìfàtàlá ọ̀dọ́ àbàtàtì lè láì sùfàànà ìròyìn bínú ọlọ́run máa ń bínú ìràn pé bínú àwọn ọ̀mùtí ti wọn wọn bá lọ bá kí wọn máa tọ́kọ̀ mọ́ra wọn lórí ìbínú tọ́tọ́ sọ́ba dẹ́dà sùfàànà hùwà tààrà. ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه ẹn torí páwọn ènìyàn wọ́n tẹ̀lé ohun tí ó múnú bí Ọlọ́run àti nǹkan kan bẹ tí máa múnú bí Ọlọ́run bí nǹkan náà ṣe máa ṣẹlẹ̀ tí ó múnú bí àwa náà èyí tó tọ́ sọ́lọ́run ọba sùhánà wọ́n tẹ̀lé ohun tí ó múnú bí Ọlọ́run wọ́n tún wá hẹ́ẹ̀tì yọnu rẹ̀ àwọn náà láì ní ìgbàgbọ́ yẹn. سورة محمد آية 28 وقوله فلما آسفونا انتقمنا منهم ألون فلما آسفونا nígbà tí wọ́n ṣe ohun tí ó dùn yẹn tí wọ́n bá yẹn nújẹ́ asaf ìbànújẹ́ ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ àṣírí rẹ̀ náà lè ṣẹlẹ̀ sọ́lọ́run lóye ti máa ń tẹ̀sán ìgbà wọ́n ṣe ohun tí ó dùn wá tí ó bà wá lọ́kàn tí ó bà wá nújẹ́ intakọ́mùnà mi ń hàn agbẹ̀sán ìyá lára wọn gbogbo àwọn eléyìí sì bọ́ sábẹ́ ọ̀rọ̀ gẹ́tọ̀ pé ìbínú ọlọ́run náà sọ́tọ̀ sọ́kúrò àyà fifty five. sífàtò lókòrò ó tún rìnlẹ̀ fọlọ́run àmọ́ lọ́run ó kórìíra síbi ìdè wọn lọ síbi jihad ọlọ́run wa dá wọn jókòó gbọ́yá ẹ̀ gbọ́dọ̀ lọ ìyẹn pé kádàrà bú lórí wọn sọ́tò tọ́wọ́ àyà forty six. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون àló tó ní nǹkan tó bu ó tóbi ní ohun tó burú jáì lọ́dọ̀ àlá kí nǹkan kan máa ń burú lọ́dọ̀ lọ òun ni tẹ máa sọ ohun tẹ́ẹ̀ nílé ṣe. àkọọ́lẹ̀ هل ينظرون إلا kò sí wọn retí nǹkan kan ju pé kí wọn yà àti yàlá sípàtó ìtìyàn gbogbo dídé tiwa èèyàn lè rìn wá èèyàn lè gun kẹ̀kẹ́ wá èèyàn lè gun mọ́tò wá èèyàn lè gun pílẹ̀nì wá ọ̀sán àtà náà ni ìmọ̀ dídé tọ́lọ́run èyí tó tọ́ sí bó bá ṣe fi ṣé wọn retí nǹkan kan ẹlá àníyàn àti àwọn ọmọ ńlọrùn àfi wa bá wọn fi zólàlì nínú zólàlì kí lè kọ́ rẹ̀ ọjì bíi kìnìún ọ̀bẹ̀rẹ̀ ńlá mìíràn lọ́gàmán ọjì ẹ̀sùjò wàlùmọ̀lá ìka àti káwọn mọ̀lẹ́kà náà tún wá dé tí wọ́n ń retí jù bẹ́ẹ̀ lọ ni wàkóòdì ẹ̀lẹ́ ámú tí wọ́n sì ti dájọ́ ọlọ́run ọba wa pàdé sọ́tọ̀ bá kọ́rọ́ àyà tó tẹ̀. هل ينظرون إلا أن تأتيهم الملائكة يأتي ربك أو يأتي بعض آيات ربك ṣé wọ́n ń retí nǹkan kan ju kí àwọn mọ̀lẹ́kà dé lọ àbí kẹ́lẹ́ ẹ̀dá rẹ̀ dé sífàtò ìtìyàn sábàtà sílélá àwọn yóò àti àbàdàn àyà àti rọ́bìk àbí kápá kan apá kan áyà ọlọ́run ó dé يوم يأتي بعض آيات ربك لا ينفع إيمان لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا níjọ́ tó bá ti á di pé apákan ayé ọlọ́run bá dé ẹ ẹni ọba bẹ́ẹ̀ nígbàgbọ́ ìgbàgbọ́ lè wúlò fún ọmọ àbí dáadáa kan tó bá ṣe eré ní eré kò lè ṣàǹfààní kàmọ́ sọ́tùlọ̀ ní àm ẹ̀ one fifty eh, eight. كلا kálá ló ti sọ lódodo nígbà tí wọ́n bá mi ilẹ̀ ní tèmi mi. وجاء ربك والملك صفا صفا. سوري بلا دار دي صفة المجيد ثبتت لله سبحانه ẹlẹ́dàá rẹ̀ dé nígbà táwọn mọ̀lẹ́kà wà ní sàfùsàfù sọ̀tún fàjẹ́ twenty one to twenty two. ويوم تشقق السماء بالغمام ونزل الملأ ونزل الملائكة تنزيلا lọ́jọ́ tí sẹ́mi máa fọ́ yágáyágá bilgamam pẹ̀lú ṣojú wọ́n á sọ àwọn mọ̀lẹ́kà kalẹ̀ ní ti sísọ kalẹ̀ sọ́dọ̀ tó fọ́ kọ́ náírà twenty five wọ́n fọ́ ọlọ́run ọba ó sì kí ni yóò dín náà nítumọ̀ rẹ̀. ويبقى وجه ربك ذو الجلال والإكرام وجلد على ذات ما سكن ọlọ́run tó ní títóbi àti sísàpọ́nlé fún sọ́tọ̀ rahman twenty seven wájú obìnrin pé sábà tàbí sífàtúlù wájú mínà sífàtì zàtì yá nínú àwọn òròyìn pàápàá orin ilẹ̀ fọlọ́run ọba sùhánà. àníwájú orin ilẹ̀ fọlọ́run ọba gbogbo nǹkan pátá ní ọ̀pá àwọn àyàfi wájú rẹ̀ sọ́tọ̀ fọ́sọ́sì eighty eight. ما منعك أن تبذل لما خلقت بيدي صفة اليد هون الفلام الله سبحانه الله الله الله صفات ذاتية lọ́kọ̀ fún ẹ láti forí kalẹ̀ fẹ́ni tí mo fọwọ́ mi dá àsọláhùn lọ́wọ́ tó lẹ́tọ̀ sí sọ́tù sọ́ọ̀tì àyà seventy five. وقالت اليهود يد الله مغلولة. ẹ kí ló wá kọ́ làwọn mùsùlùmí gbà yẹn àwọn yahudi ti fi ọwọ́ nílẹ̀ fọlọ́n sùn mọ́ wọn bọ́wọ́ nìjẹ́ ni jésù àwọn bọ̀wọ̀ yẹn jẹ́ ju wọn. wọ́n àwọn yahudi wọ́n sọ báyìí pé yẹ́dùn lọ́ọ̀hìn máa kò ló la ọwọ́ ọlọ́run ń tà dì mí. wọ́n fẹ́ pọ́ ọlọ́run láwọn nìyẹn ọlọ́run láwọn gan ni sókè dẹ̀sùn máa mú. ولعنوا بما قالوا أي سقو سقوطا صيارا تبين جنا سكرة بل يداه مبسوطتان ينفق كيف يشاء nípò ìwọ̀n wí bí kò sí pọ́ ọlọ́run ọba méjèèjì مبسوطتان ìwọ̀n tá a tẹ́ ni ọba dẹ́dà tẹ́ ni ينفق كيف يشاء ọlọ́run náwó ńná ọba sì fẹ́ sọ eléyìí ni pípọ̀ nù díẹ̀ tààtì wánú ròyìn ọlọ́run ọba díẹ̀ nínú pípọ̀.